ìfihàn orí kọkànlá. a sì fi ìfẹ́fẹ́ kan fún mi tí ó dàbí ọ̀pá ó wí pé. dìde sì wọ̀n tẹ́ḿpìlì ọlọ́run àti pẹpẹ àti àwọn tí ń sìn nínú rẹ̀ sì fi àgbàlá tí ń bẹ lóde tẹ́ḿpìlì sílẹ̀ má sì ṣe wọ̀n nítorí tí a fi fún àwọn kèfèrí ìlú mímọ́ náà ni wọn ó sì tẹ̀ mọ́lẹ̀ ní oṣù méjìlélógójì èmi ó sì yọ̀dá fún àwọn ẹlẹ́rìí mi méjèèjì wọn ó sì sọtẹ́lẹ̀ fún ẹgbẹ̀fà ọjọ́ ó lé ọgọ́ta nínú aṣọ ọ̀fọ̀. wọ̀nyí ni igi òróró méjì nì àti ọ̀pá fìtílà méjì nì tí ń dúró níwájú olúwa ayé bí ẹnikẹ́ni bá sì fẹ́ pa wọ́n lára iná àti ẹnu wọn jáde a sì pa àwọn ọ̀tá wọn run bí ẹnikẹ́ni yóò bá sì fẹ́ pa wọ́n lára báyìí ni ó yẹ kí a pa á àwọn wọ̀nyí ni ó ní agbára láti ṣí ọ̀run tí òjò kò fi rọ̀ ní ọjọ́ àsọtẹ́lẹ̀ wọn wọ́n sì ní agbára lórí omi láti sọ wọ́n di ẹ̀jẹ̀ àti láti fi onírúurú àjàkálẹ̀ àrùn kọlu ayé nígbàkúgbà tí wọ́n bá fẹ́ nígbà tí wọ́n bá sì ti parí ẹ̀rí wọn ẹranko tó ń ti inú ọ̀gbun kòkè wá nì yóò bá wọn jagun yóò sì ṣẹ́gun wọn yóò sì pa wọn òkú wọn yóò sì wà ní ìgboro ìlú ńlá nì tí à ń pè ní Sódómù àti Íjíbítì nípa ti ẹ̀mí níbi tí agbẹ́ kan olúwa wọn mọ́ àgbélébùú àti nínú àwọn ènìyàn àti ẹ̀yà. E àti èdè àti orílẹ̀ wọ́n wo òkú wọn fún ìjọ́ mẹ́ta òun àbọ̀ wọn kò sì jẹ́ kí a gbé òkú wọn sínú isà òkú àti àwọn tí ń gbé orí ilẹ̀ ayé yóò sì yọ̀ lé wọn lórí wọ́n sì ṣe àríyá wọ́n sì ta ara wọn lọ́rẹ nítorí tí àwọn wòlíì méjèèjì yìí dá àwọn tí ń bẹ lórí ilẹ̀ ayé lóró àti lẹ́yìn ìjọ mẹ́ta òun àbọ̀ náà ẹ̀mí ìyè láti ọ̀dọ̀ Ọlọ́run wá wọ inú wọn wọ́n sì dìde dúró ní ẹsẹ̀ wọn ẹ̀rù ńlá sì bà àwọn tí ó rí wọn wọ́n sì gbọ́ ohùn ńlá kan láti ọ̀run wá ń wí fún wọn pé. ẹ gòkè wá ìhín. wọ́n sì gòkè lọ sí ọ̀run nínú àwọsánmọ̀ àwọn ọ̀tá wọn sì rí wọn ní wákàtí náà ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ ìdámẹ́wàá ìlú náà sì wò ó àti nínú ìṣẹ̀lẹ̀ náà ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn ní apá ẹ̀rù sì bà àwọn ìyókù wọ́n sì fi ògo fún ọlọ́run ọ̀run ìgbé kejì kọjá sì kíyèsí ìgbé kẹta sì ń bọ̀ wá kánkán áńgẹ́lì keje sì fún ìpè a sì gbọ́ ohùn ńlá láti ọ̀run wá wípé ìjọba ayé di ti olúwa wa àti ti kristi rẹ̀ òun ó sì jọba láé àti láéláé. àwọn àgbà mẹ́rìnlélógún òní tí wọ́n jókòó níwájú ọlọ́run lórí ìtẹ́ wọn dojúbolẹ̀ wọ́n sì sin ọlọ́run wípé. àwa fi ọpẹ́ fún ọ olúwa ọlọ́run olódùmarè tí ń bẹ tí ó sì ti wà tí ó sì máa bọ̀ nítorí tí ìwọ ti gba agbára ńlá rẹ ìwọ sì ti jọba inú sì bí àwọn orílẹ̀-èdè ìbínú rẹ̀ sì dé àti ìgbà láti dá àwọn òkú lẹ́jọ́ àti láti fi èrè fún àwọn ìránṣẹ́ rẹ wòlíì àti àwọn èèyàn mímọ́ àti àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ àti ẹni kékeré àti ẹni ńlá àti láti run àwọn tí ń pa ayé run a sì ṣí tẹ́ḿpìlì ọlọ́run sílẹ̀ ní ọ̀run a sì rí àpótí májẹ̀mú nínú tẹ́ḿpìlì rẹ̀ mọ̀nàmọ́ná sì kọ a sì gbọ́ ohùn àrá sì sán ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀ yìnyín ńlá sì bọ́.